والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدقفل وباوة أترى لكم إكيالون أتي عنه رقبة النبي محمد صلى الله عليه وسلم أتبقى وعلى النبي أتوى صحابة النبي àti ogbẹ̀n tí ń النبي ناتي في súnà nẹ́bì náà tí ó abẹ̀rẹ̀ láti bí ọ̀rọ̀ olúwọ bá wá nínú sórọ̀tù bákọ́rà àyà ọgọ́rùn kan àti ogún ó lé méjì ibi tó lùwà tí ń bá wá sọ̀rọ̀ pé ya bani israel olùkúrú ni'mati yallati an'amtu alaykum wa anni faddaltukum ala alalamin يا, بني إسرائيل نعم نعم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين بنو إسرائيل أتما وتنجبه أولا رمضان النبي يعقوب عليه الصلاة والسلام annabi yakubu náà ní ń jẹ́ israel banu israel òun làwọn àrọmọdọ́mọ annabi yakub alayhi salatu wasalam àwọn náà látún máa ń pè ní kùránì náà máa ń pè ní aliyahud àmá yàtọ̀ kínkín ní bẹ láàrin kí wọ́n pè yàn ní yahudiyun àbí kí wọ́n pè ní israeliyun bàbá rí yahudi láfíríkà ń bì yìí tó pèrè ní yahudi ó lè jẹ́ yahudi wàlákínnahu ghayru isra'iliyyin. yahudiya ẹ̀sìn ni àmá kí wọ́n pèyàn ní isra'ili àbí isra'iliyun àbí bànú isra'il ìran lélẹ́yìn èèyàn gbọ́dọ̀ nítàn tí ó fi rinlẹ̀ pé a ah, bàbá mi bàbá bàbá mi bàbá bàbá bàbá mi yọ wà lọ parí sọ́dọ̀ kan nú àwọn ọmọ ànábì àkù òun náà bá wá jẹ́ pé ẹ̀sìn yahudiya ní sin fàhúwọ̀ yahudiyun wá ìsọ̀rọ̀ ìlì wàlákin kọ́dí yakúnú wàlẹ́ ìsàbí ìsọ̀rọ̀ ìlì yá bẹ ní olùwàlà ké sí ẹ̀yìn ọmọ ìsírẹ́lì ẹ̀yìn àrọ́mọdọ́mọ anabi yakub a ti sọ fúnra wa lọ́pọ̀lọpọ̀ gbà pé gbogbo ntọ́lọ̀ ń bá ń ké sí àwọn kan tó ti ṣáájú wa ó ní ọmọ ẹjẹ́ kìlọ̀ fáwa ni o bí wọ́n ti rìn ní tó fi yí wọn lọ́wọ́ ẹ̀yin náà má rìn bẹ́ẹ̀ o ìtumọ̀ tàn àlùkùrá nínú o nínú ntọ́lọ̀ ń fẹ́ kémi àtiwọ́ ká kẹ́kọ̀ọ́ látara àwọn ọmọ ìsírẹ́lì òun ni ayẹ̀ kí lolúwa kìlọ̀ fún wọn bẹ́ẹ̀. olùkúrú nìcmàtì yàlátì ànàmtún aláìkùn ẹrántí ìdẹ̀rẹ̀ mi ọlọ́run lórí yín. ìpìlẹ̀ gbogbo ìṣekèfèrí sọ́lọ́run àìmórí ọlọ́run òun ni. olùkúrú nìcmàtì yàlátì ànàmtún aláìkùn kéèyàn máa gbàgbé ìdẹ̀ra ọlọ́run fún un orí ọlọ́run fún un bẹ́yẹn bá ṣe pẹ́jù lójú ọ̀nà ni bẹ́ẹ̀ ni yọ́ máa jìnà sí alìmánú bìláhì azẹ̀wọ̀jẹ̀l tàwọn ẹlòmí okùn wá láǹdì síbi alìkófóró bìlá tá ń pè ní ìṣà ìmoore sí ọlọ́run òun là nẹ́bùwá muhammad sallallahu alayhi wa sallam ló fi fún mi rẹ ní kílógún rẹ̀ níjọ́ tí ṣètọ́ ni bá ti ń gbé sí ọlọ́kan pé ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe ànábì ló ṣe ìwọ lọ rántí àmọ́ kí ló gùn tá ànábì kó mi pẹ̀lú rẹ. torí gẹ́gẹ́ bí ẹ̀dá ọmọ ànábì ádámà tó lu aróyìn wa nínú alukur'an kẹrìm ọba tó mọ̀ wá ju àwa ara wa lọ. bóòlù ọlọ́run ròyìn wa alhakumu atakaso hatta zortumul makob kò ní tọ́mọ anabi adama gbogbo ntọ́ bá ní láyé atakaso kọ́pọ̀ sí kọ́pọ̀ sí alhakum ọ̀nà ni ò jẹ́ mọ́ ni ẹ̀jẹ̀ rójú tún nǹkan míì máa lọ́gbà yín lágbé alkiyama ẹ ma wá bá lọ bẹ́ẹ̀ hátà zurtumul makọ̀ọ̀bẹ̀ sẹ́yìn ewọ sàárè yọ sá máa lé náà ni kò tún pọ̀ kò tún pọ̀ kò tún pọ̀ náà ni tọ̀bí àwọn ọmọ anábì adámanu òun là nábì fi ju inú hadithi mi pé laukana libna adama wadin min zahabin latamanna àyẹ̀kúná wádìí yẹ́yìí wọ́n máa nẹ́bí adama bí ọlọ́run bá ṣe góòlì fún ẹ̀mẹ́tí ń jẹ́ góòlì owó ńláńlá kọ́ wá fún odidi wá valley kan ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìyẹn ni pé ń ti ń bẹ láàrin òkè méjì ẹ̀mọ́bókè gan ti ga tó àwọn òkè tó jókè sóbí lọ là ń wí o ntọ́ba wa wà láàrin òkè méjì ní lárúbáwá ń pè ní wáàdí òyìnbó ń pè ní valley kọ́ wa kún láti lẹ̀ bẹ́ẹ̀ <laughs> débi tó kè méjèèjì gàdé kí ló kún gold ànábì ní bọ́lọ̀ ń bá fẹ́ nìkan lọ́kàn tí ọmọ wí ni pé òsì sọ́ di méjì. tí wàá ní ọ̀nà àbáyọ sẹ́yìn òfin ní jálá ìmoore sọ́lọ́hún tí òfin ní jọ àwọn yahoo dìbànú ìsọ̀rọ̀ ilà olùkòrò ní àìmátìyà láti àná àmtún alẹ́ ìkùn. ogun ẹ̀ ọ̀nà anábì pèmí rẹ̀ o sọ̀lọ́lá ọ̀sẹ̀lẹ̀ anábì wàlẹ̀ àtẹ̀ǹgbòrú ìlàmàn húwà fọ̀ọ̀kọ̀kùn ogun tí ó sógun míì tó ran àlìhákùnmù tàkásù rọmọ ànábì ádámọ̀nù tó fi sinmi tí ẹnu ọba tọ́lọ́mbà kọ́pọ̀ ó lò láyé tó gbádùn ẹ̀ ẹlòmíràn gbádùn ayé òun náà kódò lówó kò sì gbádùn rẹ̀ torí pé kò tí gbà pé ó tó náà kí ni gbádùn ayé ànábì ní máa wo ẹni tí ò tó ọ kí ni dààmú òun ni kò máa wo ẹni tó ju ọ lọ ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam in every respect kì í sọ̀rọ̀ owó nìkan kọ́dà ń bí ìmọ̀ bí ọba ní òṣèdánwò lẹ́ẹ̀mejì ó tó páàsì owó tẹni tó ṣe lẹ́ẹ̀mẹ̀wàá tóun ètí ẹ̀ tí ìpadì sí náà kọ́dà ní oṣù lẹ́ẹ̀mẹ̀wàá òun náà gá sóun jẹ́ mẹ́nu yípadà ẹnìkan jẹ́ ọ̀lọ́bìyàn kan ìgbádùn ayé nu o àmọ́ njọ́ tó bá ṣe pé aago aláago lèyàn máa wò pé aago lọ́lọ́njọ́ á ṣe tèmi ẹ̀kan ní lámẹ́ ń ṣe tó rí ṣe ń jẹ ẹ̀ ọ̀wà ń bẹ̀jọ wọn kọ kádàrá jẹ yín. ìbànújẹ́ ò sì chẹ́ǹgì kádàrá nínú àdánwò tí ṣe tọ́ ni tí máa fi mọ́ máa nábì ádámà alukóraní sì kìlọ̀ fẹ́mi rẹ̀ ìnàmá zálìkùn mú ṣe ìtọ́nu yóò ká wí fún àwùlíyà iṣẹ́ ṣètọ́ni ni àwọn àwọn ọ̀rẹ́ àwọn tí wọ́n bá ti gbà fún yóò ká wí fún hùm yóò máa dẹ́rù bá wọn ni. إنما ذلكم الشيطان يخوف أولياءه téèyàn bá gbọ́ àgbọ́yé irú àwọn ìlànà anábọ́à muhammed sọlọ ọ̀sọ́rọ̀ yìí ee eh, wọ́n kàn mẹ́kalẹ̀ lẹ́ẹ̀kan náà ni wọ́n sì ṣubú ọ̀yà máa gbúrò rẹ̀ láwùjọ mùsùlùmí kí ni ń rò tó bẹ́ẹ̀ yà alájẹ defi la àwọn ọ̀tí ẹ̀mọ tí ló tó bẹ́ẹ̀ láyé tí ó tán yìí. àwọn tí ò lálìkì yá àwọn lè máa ronú bẹ́ẹ̀ torí pé bá ti wí ni ni ẹ máa pé ń da fáwọn láyé o torí pé báyé bá jẹ́ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run ti fún kẹfẹ́rí kan ní torí náà gbogbo ntọ́lọ̀ ń bá bó ti lè wù kó bù kó pọ̀ ó sì lè wù kó bù kó kéré mọ́ fún yàn ó lè yí kádàrá rẹ̀ kọ́kọ́ gbà. èyí tí èèyàn fi wá ní gbádùn ẹnu wọn bá àwọn náà ọba pé wọn bá ń tiẹ̀ náà tó fi kú láyé wọn bá àwọn náà ní ọmọ. ààrẹ sísá ọgbọ́n dídá ìbànújẹ́ kò lè yí kádàrá. never ètò òfin wa gbádùn pé a ah, lọ́lọ́mọba ti kọ́ tiẹ̀ yìí ni pé ànábì ni máa ronú pé bó ti mọ yìí náà o ti lámọ yìí ò tó bẹ́ẹ̀. àmọ́ bíi tí dààmú ti ń wá wọn ni kéèyàn máa wẹ̀ ń tó jù lọ níbi owó níbi ọmọ bíbí níbi ìmọ̀ ní gbogbo ní tí ọmọ ànábì adama máa lé gbogbo ìgbà téèyàn bá ti gbọ́rọ̀ sáà ànábì lẹ́nu bó ti wù yìí kò ní gbádùn ayé o bàbá ń bàrí ẹ̀ wá ni pé sọ́ràn pé á ah, ibi tí lámọ̀ yín banújẹ́ dé yìí ọlọ́run sì wá yí kádàrà rẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ìbànújẹ́ ò lè ṣe kí ni kò lè yí kádàrà àfi kéèyàn ó tètè gbà mílẹ̀ ìmáà ní bilkọ́dàrù ìmánu bẹ̀rẹ̀ kọ́dárì ò pé kéèyàn ọmọ gbìyànjú àmọ́ bọ́ bá ti gbìyànjú tí ọ gbàgbàgbà ẹ̀yin méjèèjì náà lẹ́jọ́ gbìyànjú ọwọ́ abọ́sí fóun pé bọ́sí fún ọgbà pé ká dára lọ́sẹ̀lẹ̀ o ó ṣe wá ẹlòmí ọmọ sọ pé ó ṣe wá jé mi hmm? jẹ́wọ́ ọmọ ànẹ́bí adámà kan ò lè mèsì rẹ̀ ó sì tó bẹ́ẹ̀ kó bí ọlọ́run ọlọ́run ó ṣe wá jé mi àfi kéèyàn ó tètè gbà kó lò gbèsè ayé ẹ̀ bá nàbì ti wí sọlọ́lọ́ ọ̀sán máa wẹ̀ ní tí ò tó ọ máa wẹ̀ ní kíkíní máa wẹ̀ ní tó ju ọ lọ ó kòrò ní àìbátì yẹ láti àná àmùtò àlẹ́ ìkọ́ kò sẹ́ńtọ́ lọ́wọ́n ò sóore fún o àmọ́ yóò máa pọ̀ jura wọn lọ súnà tó lọ súnà ọlọ́run ọlọ́run sì máa ti ń ṣe àgbégbá bá wa lówó ẹ̀wọ́ òun náà ní ní ìmọ̀ ta ni ó ṣiṣẹ́ mọ́ ta ni ó ṣiṣẹ́ fẹ́ nìkan pé tó náà lówó jẹ mílíọ̀nìà náà bọ́ ta yọ lọ pọn mi nì yóò sì wá jẹ́ gbálẹ̀ tọ́ílẹ̀tì rẹ̀ torí pé ta ló pè pé kó wọn wá ṣiṣẹ́ tó náà ní mílíọ̀nù tiẹ̀ ọlọ́run ní hekima ẹnu pa jura wa lọ níbi nǹkan kọ̀ọ̀kan yẹn náà lójó níyì. ìjúra ẹni lọ́hùn náà ló fi mọ̀ pé ah, ọlọ́run sì nǹkan fún lamẹ́yìn àtọ̀kọ́lọpọ̀ ṣíkàmù míì tọ́lọ́run bá torí ẹ̀ ṣe nǹkan táwa lè má má àmọ́ wájibù náà dandan ti wá ni pé al-imanu bí ọ̀dọ́ ìlàhì wọ̀kọ́dàrí kéèyàn gbìyànjú gẹ́gẹ́ bí ọmọ ànábì ádámà òun lè hadith ànábì táwọn ẹlòmíín máa sì tú wọn gbọ́rọ̀ ànábì yìí sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn àlùfáà wọ́n ní àwọn tí ìmọ̀ fẹ́ fi kádàrá dáwọn èèyàn lágara pé má wulẹ̀ ṣe wàhálà kankan ìsìláàmù kọ́ wọn o ìsìláàmù ní gbìyànjú wàtàwákẹ́l àlọ́lọ́ òun làwọn afáàmà ní àtàwákùlù lọ́lọ́mbẹ́ o kọ̀ọ̀bẹ́ ó ní kí ni àtàwákùlù ìyàtọ̀ ń bẹ láàrin àtàwákùl wà éṣ wàtàwákùlù àtàwákùlù ní pé bí a sùn sí iná bọ́lọ́mbà ní yọ́ da fún wa yọ́ da fún wa àwọn. ọ̀rọ̀kọ̀rọ̀ lèyàn gbìyànjú. kí làdíìsì táwọn ẹlòmíín máa ṣì gbọ́ ànábì sọ̀rọ̀ sọ́lá ní law annakum tatawakkaluna ala allahi haqqa tawakkuli haqqa tawakkuli ànábì yan. la razaqakum kama razaqat tuyura tagudu khimasa aw tagudu khimasa wa taruhu bitana. ànábì ní bọ́bá ìpẹ́ ń bọ́lọ̀ ń du olóòótọ́ ni àjẹ́ pé ànábì ti ń sọ fún wa pé àwọn kan ò bọ́lọ̀ ń du ẹnu lásán wọn kàn fi ń bọ́lọ̀ ń du. làwọn anakun tatawakkaluna ala Allahi haqqa tawakkuli bọ́bá ìpẹ́ bọ́lọ̀ ń du olóòótọ́ bí yẹn ti bọ́lọ̀ ń du ni. a làrọ̀zọ́ kọ̀kùn kọ̀bá kẹ́yìn kọ̀bá ṣèjẹ́ ìmúṣẹ́ ńlépa kiri fún yín gẹ́gẹ́ bí ti ń ṣe fún kínní fáwọn ẹyẹ ànábìlẹ̀ rẹ̀ yẹ sẹ́gbúgbó kò sí nǹkan kan nù rẹ̀ ebi ni ó gbé jáde wàtàrú kò sí nípẹ́ nìkan tọ́jú oúnjẹ fún kọ̀lọ́ gbó oúnjẹ lọ́dọ̀ àbí ẹyẹ ní òbí kan tí ó fún lówó oúnjẹ àmọ́ yóò jáde pé èyí tó wọ́n jẹ lónìí ọ̀wà wàtàrú bẹ̀tọ̀ gbogbo gbàtẹ́ yẹ bá ń darí ikùn rẹ̀ ti le àwọn àlùfáà wa ni ànábì ń bọ́ ńlá ká yìí sọ̀rọ̀ ni o kì í sọ mọ̀gọ́ o kí ló dé tẹ́ yìí ò sùn torí pé tágídú fèmáàsọ̀ kẹyọ ọwà ń bí ọwà náà pé àní jáde lónìí ọlọ́run mọ̀ a jẹ wá àti níta nẹ́bí ń wínú pé jáde gbìyànjú wọ́n ní wọ́n ń gba fọ́ọ̀mù báyìí lọ́ọ́ gbà ọmọ mùsùlùmí wọ́n ní wọ́n ń ṣe nǹkan kan báyìí ìwọ náà jáde ńgbọ̀ òun ní téèyàn fi jáde níta nẹ́bí wínú o ànábì ìtumọ̀ tágúdú ni kéèyàn jí láàárọ̀ kùtùkùtù ànábì lẹ́yìn ó jí ìnà òní ní má bá a. tagudu ximaaso wọn náà jí láàárọ kùtùkùtù ìyẹn ni pé ìwọn máa nábì ádámà mùsùlùmí máa gbìyànjú ni àmọ́ bọ́ bá ti wá gbìyànjú ẹnu bí tọ́lọ̀ ń bá wá pin mọ́ fún wọ ìbẹ̀rún ló ti wá rántí àdìsí ànábì ká ah, ẹnìkan náà ò rí tẹ́mi o mọ́mọ́ wẹ̀ ni ó rí ju ọ lọ. olùkóró nàìmẹ́tì yàlẹ́tì àná àmùtọ̀ àlẹ́ bàánú ìsọ̀rọ̀ ayé nìkan kélé ìbáwí ònkàlùkù lọ bá wí o yàtọ̀ fún pé ó lè ó lè sún yàn lọ bí ìsàìmórí sọ́lọ́hún ewu míì ti ń bẹ́ ń bẹ̀ ni pé kọ́dà kìí mú gbádùn ayé wa fún yàn kò ní kò ní tó náà ìbànújẹ́ òun náà máa pọ̀ ẹ̀yìn ọmọ rí ká ah, wọ́n sì ní nǹkan báyìí wọ́n ní nǹkan wọ́n ọmọ fóun ní nǹkan kan ẹnna máa dáálé kò mú ni ó ti di wàlíyù ṣètọ́nù ẹnna máa dáálé kò mú ṣètọ́nù yóò xawífù àwòlíyà bí wọn bá sì ronú àwọn àlùfáà tí wọn bá ń sọ̀rọ̀ àwọn tá à ń pè ní amúrọ́dù kòló amúrọ́dù àwọn àrùn ọkàn téèyàn gbé lọ sítú òun ni à ń pè ní amúrọ́dù alukolo kì í ṣe tí wọn lágbáya rẹ pé bọyọ rẹ ọkàn rẹ o kínú àwọn aláfa ń pè ní amúrọ́dù kòló tó pé fánù kan nínú kéwú gẹ́gẹ́ bíi kíni kalhasad bíi kéèyàn máa pẹ̀ gan yàn ni kéèyàn máa bínú àìnídìí márọ̀dù ni kéèyàn láhùn márọ̀dù ni kéèyàn máa mọ orí ọlọ́run márọ̀dù ni. àwọn afọ́ọ̀mọ́ wa júwe irú àdìsí ànábì pé ògùn eléyìí ni ògùn eléyìí ni. ara tí wọ́n fi ṣe wá láǹfààní ni pé gbogbo ìgbà tí ṣètọ́ ni bá gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ní ìgbésí ayé ìgbésí ayé kún fún bí àṣà àwọn ilé ìbò up and down ni olóòkè ọ̀wálẹ̀ olóòkè ọ̀wálẹ̀ ọlọ́njókè ọmọ pọ̀ lọ́mọ ànábì adámọ́ ọmọ sàdúrà àmọ́ pé kò ní yíwọ́ rárá òun níjọ́ tó bá ti wá tí ọba lọ bí wọ́n ti tó òun tí wọ́n lo yíwọ́ òun àwọn àlùfáà ní kẹ́nìkan tó ṣe wáàsí fún ọ wá ń tọ́mọ fi ṣe wáàsí fúnra rẹ̀ tọkàn akárìbọ náà àti lọ́wọ́ ṣe wọ́n bá wọn àkíní tí ni kí ni wọ́n fọkàn <laughs> kí ló tètè fi ṣe wá àti fún rẹ àwọn afáà ní at any point in time gbogbo gbà tọba lè wò bó ti wò kọ́ gbé orí rẹ tó bó ti lè wò kọ́ pọ̀ tó bó ti lè wò kọ́ kéré tó kọ́ wa sọ làákàyè rẹ di bíi tape rìkọ́dà tí wọ́n máa rí wáńd téèpù tá a máa fi plé kíṣẹ́ tàbí cd ẹ mọ̀ kéèyàn lè rí wáńd ẹ pé kí ló wí lẹ́ẹ̀kan àwọn àlùfáà ní kọ́ wa rí wáńd ìgbésí ayé rẹ ọwọ́ a máa kọ́ kalẹ̀ ah ọlọ́dún mi ní ń jọba yìí ọlọ́dún mi ọlọ́dún kò sí at any moment in time bọ́ ọba ìgbà tí ìbànújẹ́ bọ́ àti ìgbà tó lọ ń dùn ọ̀nà ọgbà sẹ́yìn ìbànújẹ́ rẹ̀ ó kéré sígbà tó lọ ń dùn ọ̀nà tọba tí wàá rántí yìí òun wọn lẹ́yìn ó tètè yóò tètè wo rẹ̀ sàgbà kí wàá ní ọlọ́run ó tún mú mi wá àmọ́ bí èèyàn bá èèyàn bá ti gbà fún ṣètọ́ ní nǹkan mọ́ pé yóò tún máa dẹ́rù bá pé ọ̀lọ́tẹ̀ tún burú jù báyìí lọ ee bó ti rí a yóò tún burú jù báyìí lọ máa ṣe wá àti fún rẹ pé ẹnà máa nà ọ sórí yóò sọ̀rọ̀ bí kùránì ti wínú ìwọ gbà bẹ́ẹ̀ torí náà dákun àrùn ńláńlá ni o ní kéèyàn ọmọ mọ orí ọlọ́run àbí bá nẹ́bi ti júwe kó pé ní tó wọn máa wò ní pé lamọ́ yín ní jù mí lọ kò ní máa wo ta lòun náà ní jù lọ àdáwò ni ọ̀pọ̀lọpọ̀ experiences àwọn èèyàn lágbàáyé àwọn àlùfáà tún kọ́ kalẹ̀ nínú tíra ẹ̀jẹ̀ ń sọ̀tàn kan fún imú ti sọ́ǹbì kan rí ah, sheikh dr muhammad al-arifi hafidhahullah àwọn ni wọ́n sọ̀tàn yìí nínú tíra àwọn tí wọ́n pè ní istamtec bi hayati kí ni túmọ̀ rẹ̀ enjoy your life wọ́n ti tu sí èbó bẹ́ẹ̀ òdìdí tíra àwọn ọmọ èbó ti tu sí enjoy gbádùn ayé rẹ̀ yìí gbogbo àná ẹ̀ ní kòtòkòtòkòtò rẹ̀ tó fi lọ bọ́ lọ́hùn. bó bá ti bù fún ọmọ òun náà wọ́n nà tẹ ìgbádùn ẹ̀ torí kọ̀ọ̀ràn bọ́ọ̀lù lẹ̀ ń ẹnu díẹ̀ tó fún ọ̀hún náà tó tún gbádùn rẹ̀ ò lè lòjújọ́ tó kọ fún ọ lọ kò sí lè yí padà ìbànújẹ́ yí kádàrá padà. àdó àlànàbí ló lè yí kádàrà padà àti sọmọrọ hílù kọdàrí fúnra wa ń jẹta lọ́lọ́run ọba tí ì ṣe kọbọ amúrọ fa ìnàmá yẹkú lòlẹ́hùn kún fẹ̀yà. sheikul arifi ní àwọn lọ ìlú kan jọ kan àwọn wá débì kan mọ́sálásí wọn wọ́n ti ń kọ́ ti pẹ́ àwọn sábà aláàbọ̀ náà ní bí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wa nàìjíríà yìí náà wọ́n máa dáwó dáwó dáwó àwọn tó ní òní fẹ́ mú wa ẹnìkan ní ẹni àwọn tó ní kàn ṣe ni ò ní lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ àmọ́ tí ò ní lọ́wọ́ púpọ̀ ń ná ẹjẹ́ wa náà máa tírèèni ara wa pé ọlọ́run mọ pàṣẹ́ntéèjì wa náírà nu owó rẹ̀ bọ́bá tó ṣe déédéé one million nu owó tàwọn tó ń wò pé wọ́n pọ̀ yìí náà ìwọ náà mú one náírà tiẹ̀ ń náà kalẹ̀ ládàkàn náà lẹ́yìn one million nu one billion àti one náírà nu one thousand bákan náà ni torí bí ó ti ní àwọn láà ní náà láà ẹ mẹ́jà wà náà máa wò pé kí ló wo tèmi ìyọrán torí ìyá ń jẹ ìsìláàmù púpọ̀ pọ̀lọpọ̀ nǹkan pàtàkì jùlọ ńlẹ̀ yorùbá àwọn haúsá yàtọ̀ fún wa púpọ̀ wọn yìí kí ẹsẹ̀ bẹ̀rẹ̀ wọn pé wàá dá sí tọ́lọ́hún àdá ìsìn wọn mọ̀ sí bẹ́ẹ̀ àwọn ìmáàmù mọ́sálásí ẹ̀dákun ṣe mọ́sálásí ò nídìí nǹkankan ẹ̀dákun ṣe kíní kan ò ṣe àwọn rí bẹ́ẹ̀ ní haúsá àwọn gbọ́ yé bẹ́ẹ̀ àfẹnikí ọba máa kìyàn gbígbà tí ń ságbé nílẹ̀ yorùbá ni ó tọ́tọ́ yẹ wá gbà èyí ò sì ní ládàmá àkùránì ló wí o látúbù tìlú sọ́dà kọ́ tìkún bẹ́lmánì wàlúhàdà kẹlẹ́rì yóò fi kùmẹ́ làhú ríà àná gbẹ̀nà wá ti pé kí wọ́n bá rí mi ní fi ń ná kò ní ládàá mọ́ rírí náà ní ládàá rẹ̀ but ẹ mọ̀jà á máa bú àwọn olówó ń gbogbo gbà pé àwọn ọlọ́yin ó ṣe nǹkan báyìí àwọn ọlọ́yin ó ṣe nǹkan báyìí èwo ni wọ́n náà ṣe one million nu one billion àti one thousand uh, one naira nu one thousand bákan náà ni ìwọ náà mú tiẹ̀ náà ọlọ́run ọ̀sán àmọ̀ ní ẹ̀mí àtẹ̀yìn o yóò já lè máa dá sí tọ́lọ́run bàbá ti lágbára máa wọ́n bá mọ́sálásí yìí wọn ìkọ́ tán wọn náà kí ló dọ́nà kò náà ni ẹ láwọn olówó yẹn àyìn ni wọ́n ah, ní wọn ò ní yà sí wọ́n ti láwọn tí wọ́n máa fún lówó ah, ọ̀dà bóyá tí wọ́n bá ra wà àlejò ńkọ́ ah, ọ̀dà ájúwe nù wọn fún yín tẹ́ bá lè tẹ̀lé wa débẹ̀ bóyá bẹ́yìn bá tún bá rí i pé funfun lẹ́yìn lárúbáwá ni láti saudi wọ́n láwọn wa lọ bàbá olówó kan tí wọ́n júwe rẹ̀ àwọn lọ ó sì gbà wọn lálejò tí ò sí àkóso nǹkan kan báyìí báyìí mọ́ṣáláṣí ti ń bẹ́ẹ̀ bí báyìí ọ̀la ní ẹ̀lẹ́bá wa a pẹ̀lú ògùn ọlọ́run ó sì gbé chẹ́ẹ̀kì jáde ọkọ̀ owó ńláńlá fún mọ́ṣáláṣí náà jọ náà pé kí wọ́n máa fi bá a lọ. ṣéfì làárí fi láwọn wá nótìsì pé láàrin pé àwọn bá bàbá olówó yìí sọ̀rọ̀ àti yọ wọlé mú chẹ́ẹ̀kì kọ́ fake excuse kan pé ẹ̀dákun ẹ̀dákun bọ̀ ó sì rárá bọ́ sí ẹ̀gbẹ́ kan ọwọ́ àbúrò ó bóògùn kan sọ́wọ́ bíi tábìlẹ́tì àti kápsù ọ́ ọ̀dà sẹ́nu ọ̀sáré mọ́mí sí ọ̀wá ń sáré bá wọn sọ̀rọ̀ padà níṣẹ́ pé ní òun ọ̀gbọ́dọ̀ má sáré ṣe kìnnì kìí sóògùn dúdú o <laughs> tábìlẹ́tì náà ló mú o. àwọn wá ń kí kí àmọ̀pọ̀ rẹ̀ yìí ẹ má bínú pa àtúnwá àtúnwá dààmú yín àjẹkẹ́ ìsinmi àrùn òun ní kọ́mọ̀wọ́rì kìí ṣe pọ́ rẹ̀ ń láàárẹ̀ yìí ààrẹ nǹkan kan ò ṣe wọn àmọ́ ńgbà tẹ bí wọn yìí ìrántí ọdún tí sẹ́kì làárí fi pè wọ́n lọ dákọ̀ yọ ọdún yẹn fáwọn pé ó tó yọ ọdún báyìí lónìí tóun ọ̀bá ṣe bóun ti ṣe òun tí ilé òfin mọ́ bóun ti rànjú kalẹ̀ òun ní ro n ti ń kúnyàn lóhun ti kó lára òun ìwọ tí ọ̀gán àrùn tí wọ́n tún mọ̀ pé <laughs> ẹlòmíbá ti fẹ̀gbẹ́ lélẹ̀ báyà ó ti lọ ẹnìkan ṣe bàbá olówó ṣẹ̀ṣẹ̀ da oògùn jẹ kò ràn tó wá for many years bí ó sì ṣe máa lò lọ tí ikú wọn ti diagnose pé kò sí oògùn míì mọ́ a kàn máa fún ẹni jẹ́ ọmọkùnrin lókun lókun owó lẹ́sìn tó máa fi rọrùn ọ̀hún. wọ́n láwọn wá jáde kó mbẹ́ ibi tọ́rọ̀ wà gan-an tó fi wá dín táwọn kọkalẹ̀ sínú tíra. استمتع بحياتك mọ́kànlọ́run ò ṣe fún ọ máa wẹ́n tí ò tó tiẹ̀ ni wọ́n làwọn wá jáde ibi táwọn ti ń jáde lọ́nà àwọn padà sí òtẹ́ẹ̀lì táwọn dé sí àwọn wá gbàgbé kan ó súnkùn díẹ̀ àwọn sálámà ta ló wà ń bí ẹnìkan kan à àwọn sì rí i pé náà tàn bẹ́ẹ̀ ní tí wọ́n fi tan náà yìí kì í ṣe pé náà ìjọba bíi gbogbogbò rẹ̀ dáhà náà fi ń tan náà yàn yàn ni wọ́n fi kaná bí àwọn lista àjọ ohun tí wọ́n mọ̀ sí gbogbogbogbogbogbogbò tani bẹ́ńbì tani bẹ́ńbì àwọn sá ẹni yóò gbọ́ ni àwọn wá wà fọ́ọ̀sì láti sún mọ́ bẹ́ẹ̀ káwọn rárá sílẹ̀kùn pé à ló dé adúrú bá ti ń pè yín tó yìí nígbà tí wọn ó sílẹ̀kùn báyìí bàbá ọlọ́dẹ ń bẹ́ lẹ́gbẹ̀ẹ́ gbogbogbò náà ni lọ́wọ́ ó sì ti múná lọ́njẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jí ni já bàbá ẹ̀ dìde ẹnìkan sì ń bẹ lábẹ́ èsì kò lè sùn àbíkọ́ ẹ̀ṣẹ̀ lòògùn eléyìí wá sùn lẹ́gbẹ̀ẹ́ gbúgbúgbúgbúgbúgbú kò sì fowó rà á. òun náà sì lọ́lọ́run ò ṣe nǹkan kan fún un. ṣe àwọn olówó àwọn olówó. ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá ń ka èèyàn bá jẹ́ ni tíṣetọ́ ni máa dẹ́rù ayé bá tí nǹkan kan kan sọ ìgbọ̀jọ́ wà á gbẹ lómi ò sí yóò sì rù hàn lẹ́ẹ̀kan náà wọn ó sì mọ́ ní tí ó pe ní ìwọ́kọ̀ fa ọgbìyànjú kádàrá ni téèyàn máa kàró àwọn àtìrà yìí ìsìtàmìtẹ́ tẹ bá wo orí nẹ́ẹ̀tì ẹ̀yìn tẹ̀ máa wo nẹ́ẹ̀tì ẹ̀rí dáńlódù lọ́fẹ̀ẹ́ ń bẹ́ ó rè your life dr muhammad al-arifi nínú àwọn àgbàfà ní saudi torí náà اذكروا نعمتي التي أنعمت عليكم أنا تي درا ملوري يو أنا ما إسرائيل أتوانا تلون سوكا لفوانا القرآن كوانا في كيكو وأني فضلتكم على العالمين أنا ما إسرائيل أدور بموتي سيفوني توي àwọn àfáàmà ní alàlàálàmí ay alàálàmí zamanihim fọ̀bọ̀lùtukùn alàlàálàmí ay alàálàmí zamanihim nígbà táwọn ọmọ ìsírẹ́lì táwọn ànábì ọlọ́run tọ́lọ́run alátara ìsírẹ́lì lóòótọ́ kò sí ìràn tó bá wọn kọ́dà nínú kálá ànábì ọlọ́run ara wọn làǹnábì ọlọ́run ti jáde tọ́pọ̀ kótó wá di kọ́lọ́run wá rán ànábì wa muhammad sallallahu alayhi wa nítí òjé wọn gbà fún anabi náà ni pé kí ló dé tí ọ̀wá láti ọ̀ra ẹ̀rọ bàní ìsọ̀rọ̀ yìí nítorí tí wọ́n ń retí nù gbogbo anabi ọlọ́run tó súnmọ́ àtànabi musa àtànabi yakubu anabi ayisa gbogbo wọn mi bàní ìsọ̀rọ̀ yìí eléyìí ti wá jáde ní ibi tí èsì ara wa nítorí wọn kọ̀ náà nù náà ọlọ́run rán àwọn bàní ìsọ̀rọ̀ yìí làlétí ó sì jẹ́ rántí fáwa náà wípé olùkúrú نعمتي التي أنعمت عليكم واتقوا يوما واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل عدل عدل ولا تنطرها شفاعه ولا تنفعها شفاعة ولا هم ينصرون واتقوا يوما قلوا أن يبدأوا جوكاو أرامتلهم كيميرين له واتقوا يوما ẹbẹ̀rù ọjọ́ kan ọjọ́ wo ọjọ́ alìkìyàmà tọ́lọ́hún máa ròyìn rẹ̀ fẹ́mi rẹ̀ lóríṣiríṣi ọ̀nà ìkànnì mọ́láwọ́ bá tún ròyìn àlìjá máa ń bò mí ròyìn rẹ̀ ó ní fàínà yóò máa ní ẹ̀ńdà rọ́bì kàkà alfi sánà tí mi má ìròyìn àlìkíyà mà kan tún nù ọmọ ọjọ́ tá à ń wí ni ọjọ́ tí o pé ọjọ́ kan ó ṣe déédéé ẹgbẹ̀rún ọdún mélòó ló gbé láyé tọ́fọ̀gọ́rùn ọdún bá àìmọye ọdún jẹ́ mélòó lọ fẹ́ gbé láyé tọ̀ wá ní kíá pé káyé yọsá ti dá àlìkíyàmọ̀ bá bàjẹ́ tọ́lá wọn na nǹkan mi sẹ́lómìn pé ẹ ẹ ẹ ẹ ẹ ẹ fèrí kalẹ̀ fún kínní pàṣẹ wọ́sá ti jáde ọdún mélòó ló fi náà. lọ́jọ́ tó ṣe pé ọjọ́ kan lálìkìyàmà yóò máa jẹ́ equivalent a thousand years. òun lè yàn wá torí ìgbádùn ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin sásìkò òṣèlú láti kó mbẹ yìí gbogbo ẹni tí ó torí ayé torí òṣèlú tó gbẹ̀sìn lẹ̀ òun ṣera rẹ ni. ìgbádùn ọdún mẹ́rin wọ́n ti ẹ̀rí níhùn rẹ̀ fún ọdọọdún mẹ́jọ wọ́n bá lọ́ba fi dọdún mẹ́jọ àwọn kan ó ti máa gbé ọ lẹ́sẹ̀ gbé wọ nìkan yín. ẹ̀pọ̀ mbẹ́. ìrún ti wá bọ́ lọ́wọ́ ẹlòmíì níbi ó ti jẹ chairman ní kò ti sí mọ́ yọba jẹ kí náà yọ wà á rọpò ńlẹ ni à ń bísí mutí tẹ́lẹ̀ di pọ̀ òṣèlú mú lọ́dọ̀ mutí ẹlòmíì ṣe tẹ́lẹ̀ tẹ́ tẹ̀mọ̀ tó gbò yíwọ̀n tá a bá wò ń súnmọ́ ìṣọ́ra wúlò ṣàyàtà dùnìyà bí àfihàn nígbà téèyàn ń ta àlìkìyàmà rẹ̀ tí ń fi ń gra ayé pé ẹ̀kọ́ rẹ̀ wá àwọn náà bójúbójú bá àlìkìyàmà ti lè wò ó rí àǹtí ọba ma àlìkìyàmà olúwa ń kìlọ̀ fún wa o lóríṣiríṣi ọ̀nà ọlọ́run àtúnròyìn rẹ̀ ń gbà mí àníyẹ́wò mà tó búlá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá máa kọ́ kọ̀ǹpáìlì gbọ́kàn yẹn bá le kó ni wọ́n bá wọn kọ̀ǹpáìlì gbogbo bí ọlọ́run ti ròyìn àlìkìyàmọ̀ ẹ̀ wá bá wọn tù <laughs> kọ́ wọn máa jí ká láàárọ̀ láàárọ̀ ọyẹ kọ́kàn rẹ̀ ọ̀rọ̀ olùwà ni yẹ́wò máa tú bílá àsàrà ẹ̀ níjọ́ táwọn àṣírí ọmọ tú pé tó daṣọ borí tó tún paná <laughs> yọ wàá dàbí gbàtà tán lójú ìsìn sísò náà ni mo ń tọ́ ń dáwọ́ bò tọ́ ń dá aṣọ yọ́wọ́ máa túbùlà sàrà ara àròyìn àlìkìyàmọ́ nù àṣírí ó tu lálìkìyàmọ́ kò sí kò sí rọ́ọ̀kan mọ́. lọ́tọ́ ọlọ́run tí wọ́n ń pè lọ́rẹ́ ọlọ́run yọ hàn pọ́ tọ́ ọlọ́run yọ lálìkìyàmọ́ lójú àwọn tí wọ́n ti ń pè ọlọ́rẹ́ ọlọ́run náà ọlọ́run bá tún ròyìn àlìkìyà máa ń bò mí bó ló ti ròyìn rẹ̀ yóò mọ yẹfẹ́ rọlmọ́rù omin àkì wà omihi wà àbí wà sọ́ọ̀xìbàtìhi wà bẹ̀rẹ̀ lèkúlè mìíràn ìmìnhùn yóò mọ ìdí ìṣá ànún yógùnì. bẹ́ẹ̀ ni wọ́n túyún náà fún ọkàn rẹ tó le tí wà sí ọ̀wọ́ ọmọ yìí pé ẹ sábà ń sábi tọ́lọ̀ tiẹ̀ sí ròyìn ọjọ́ àlìkìyà máa lóríṣiríṣi ọ̀nà lọ́lọ́run olùwà ní ọjọ́ yìí ní kíni jẹ̀fẹ́ rọlmọ́rù omin àfi ọmọ ìyá ọmọ ẹ̀sá fọmọ ìyá ọkọ ọ̀sá fún ìyàwó ìyàwó ọ̀sá fọkọ obìnrin ló kó bẹ́ẹ̀ lómìn tí fi lọ wọ́n lọ mú gùnkè wọ́n lọ mú mi ẹ̀ sá fúnra yín láti kìyàmà kò ní mọ̀ ọ́ rí ìwọ náà ní mọ̀ rí ọmọ ọ̀sá fún bàbá òbí náà ọ̀sá fọmọ pé à lèkó lè mìíràn minhum yawma idin sha'an olúwa ní kìí ṣe pé wọ́n kórìíra ara wọn àmọ́ ti kó wá tó ní tí ó ń kọlu kó tó ń dọ̀hún oníyà ńlá wa aisha radiyallahu anha nígbà tá Nabi ń túmọ̀ àyà yìí anábì lára ń tí ó ṣẹlẹ̀ ńjọ́ náà ṣáánú yògì ní ìtẹ́nìkan ò ní rójú tu ẹnìkan ìbí èèyàn ráyè lèèyàn ń wò wo ló dé bàtà rẹ̀ á ti rí ọ̀ráyè ni ẹ̀wọ̀n pé yóò rí nǹkan míì tí wọ́n máa ń gbé ẹ̀rí ẹ̀ wọ́n jẹ́ wọ́n jẹ́ rí ẹ̀rí kí ní tó kọjá nísìnyí àti ń ròjì kọjá yìí kékeré ń ta yìí ńláńlá ń ta àlìkìyàmà ànábì sọ̀rọ̀ sọ́lá mu ní bábá dá àlìkìyàmà olúwo gbẹ̀hún kálukú dìde ṣùfáàtán ìrọ́tán hórùlà kò sí bàtà lẹ́sẹ̀ tó wọ́n kọ́ máa sán ẹsẹ̀ rẹ̀ ní kò sí bàtà. àmì ò lè rìn láì wọ bàtà òórìn láti kìyàmà ìyàwó ilé ẹsẹ tiwa yìí kò lè tẹ ilẹ̀ lẹ̀ yọ tẹ̀ kò sẹ́ńtì ọ̀wọ̀ bàtà ń jọ gbẹ̀yìn láti èyí ò nìkan kọ ìwọ́rọ̀ àtàn kò ní sásọ lára ẹnìkan gbọ̀ǹkálukú ti dìde nù láti ti wáyé ìyá ńlá wa wa tó sọ àdéhì débi gẹ́gẹ́ bí ẹni tí ṣẹ́ṣímà ìtìjú ìjọmọlúwàbí ń bẹ lára rẹ̀ kọ̀dà wọn kan lónìí tó yẹ pé wọ́n tiẹ̀ ti ń gbéra wọn òwò náà látàyé nísìnyí ntọ́mọbìnrin mi ń wọ ọkọ̀ ju ìdajì ń tàǹpẹ̀ ní short maker lọ́mọ yóò sì lọ ọjà bẹ́ẹ̀ kọ́dà wọ́n wá airport bẹ́ẹ̀ ọ̀làjú nù. àmọ́ ìyá ńlá wa aisha rita ìwé ẹranko lélẹ́yìí bó lè ti wá jáde tí ọwọ́ sáré wípé ànẹ́bí ah, ká àrùjálù wọn ní sáà yẹn dòrò bá àbóhùn ilẹ̀ àbá ànẹ́bí bó lẹ́wì ọkùnrin obìnrin ní òhò nkálukú ọmọ wa wúra wọn ah, ànẹ́bí ní aṣá àná àbọ̀ mùmìn hàdà ẹnì kan ò ní rí ẹnìkan kọjá ẹ̀ ní mọ̀ pé òun rí òhò ẹnìkan àlìkìyàmọ̀ nù torí bá ń ròyìn àlìkìyàmọ̀ fún yàn kéèyàn bẹ̀rù o àìmọ̀ eléyìí ni wọ́n fi sọ fún yẹn pé kí wọ́n yanu sọ fún yẹn pé mo fà yín lọ́lọ́run lọ́wọ́ kó sùn bú ẹnu <laughs> àbí kí wọ́n sọ fẹ́ lómi ìpè àwọ̀dà ah, ṣé ẹ̀ fún mi lẹ́tọ̀ mi ní ìgbà lálùkì àmì ní àwọn jẹ́ wàá dà <laughs> ó burú àlùkìyàmọ̀ ń gẹ́rẹ́ lòún jẹ́ wàá ń retí kó ti wàá gbà àbẹ́yẹn ọgbọ́n táwọn èèyàn máa wí ní kọ̀mọ́ntì ń jẹ́ àlùkìyàmọ̀ yìí kọ̀mẹ́ntì ń jẹ́ àlìkìyàmà ẹni wọ́n bá ẹ̀sánú rẹ̀ abárin tó lè gbìyànjú rẹ̀ nínú wáyà yìí náà kọ́ lọ wá kókó gbogbo àwọn àyà ìbí ọlọ́run ti ń ròyìn díẹ̀ lákàáyé o yóò mọ yókṣàfù án sàk àwọn òròyìn àlùkìyà máa ń bẹ tó pọ̀ tó yẹ kó dẹ́rù ọlọ́run bá yàn ẹ wá kójọ fún ẹ tù fún pé máa jí kele yìí láàárọ̀ láàárọ̀ lọ́wọ́ pé inú rẹ̀ ọ̀rọ̀ ìdún òwúlẹ̀ máa hakẹ́ ní kan fọ́ ọdún òwúlẹ̀ máa pò nǹkan kan fọ́ alikiyama ni o ara ròyìn alikiyama níbí náà olúwa ni wọ́tẹ́kù yahoo ẹbẹ̀rù ọjọ́ kan o kẹsàn ọjọ́ lásán o ọjọ́ wo látẹ̀jì nafsun anafsin ṣèyà ẹnìkan ní joseph ẹnìkan lálùkìyàmà ẹ̀rí mi ni mo rí ọ <laughs> kí lèmi gan lè ṣe fúnra mi látẹ̀jì nafsun anafsin ṣèyà gbogbo ẹni tí wọ́n ń tàn pé ẹ má wọrí àásìpẹ̀ yín láti yàmà à látàjì sí nafsun anafsin ṣẹ́yà àwọn tọ́lọ́wọ́n yọ̀ǹda fún yọ́ padà yọ̀ǹda nígbà tọ́lọ́wọ́n bá sọ láàrẹ̀ tán àmọ́ yọ́ kọ́kọ́ jẹ́ ká rí i pé látàjì sí nafsun anafsin ṣẹ́yà kọ́dà ká nàbí o sí pẹ̀ sọlọ́lọ́ àrùsọ̀lọ́ òní bẹ́ẹ̀ nù hadithu ṣàfáà pé ìdààmú ọ̀kọ̀ọ̀kọ̀ báyàn àwa wọn gbogbo ọmọ ànábì adámọ sáré lọ bá bàbá ńlá wa pé ìwọ náà ló bí gbogbo wa kalẹ̀ yóò lóun kọ́ òun ò tó bẹ́ẹ̀ lónìí. gbogbo àwọn ànábì ọlọ́run kò tó wá di kọ́lọ́wọ́ wa darí wa lọ́dọ̀ ànábì wa muhammed sọ̀rọ̀ sẹ́lẹ̀. ànábì náà ní kò ní rọrùn wọn wà kọ́kọ́ lọ forí kanlẹ̀ lábẹ́ àlẹ́ aráṣẹ ọlọ́run fúngbà kẹrin ànábì ní ní mú dà kan tèmi náà mà ọdún o mẹ́wàá ni o ọjọ́ kan ni ànábì lèmi kọ́lọ́hún wo tó sọ pé ọ̀yà gborí òkè wọ́ṣfà tó ṣàfà wàá máa ṣe pẹ̀ níṣẹ́ àgbà. àmọ́ bìfọ́ bẹ́ẹ̀ ni yóò látẹ́jú sí nafsun ànafsin ṣe. olúwo jẹ́ ká rí bá a ti mọ pé ẹnìkan ò lè gbẹ nìkan lẹ̀ lónìí o. ẹnìkan máa máa tàn yàn pé a ní ta àgbì fọlọ́hún pa yín kí ni ó wì kí ni ó wì fún rẹ̀. àkùrá nìyí. يوم لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل العدل هنا بمعنى البدل آه جاء جن في انكبا يدوه القيامة قوم ẹjẹ ń fi nǹkan báyìí dúró ẹnpẹ bí abádáwò bá ẹlòmíín pé kọ́dà ẹ máa kó gbó lóhùn lọ ẹ máa yọ̀ bá sínú láyé nìkan ẹ máa kó gbó ẹ lọ adé lónà ọ̀fẹ́ fi rẹ̀ mí rẹ̀ kò sí yíun lálìkì àmàdé lọ fẹ́ kó kalẹ̀ láyé kó bá lò mí ní ha àdùlù kò sí kò sí bá dàlù kan. wàlá tàǹfààrù ha ṣàfà àtún kọ́dà sípẹ̀sípẹ̀ ìpẹ̀ kan ò ní wúlò fún àwọn kan bẹ tí pé ò ní wúlò fún àwọn kan sì ń bẹ tí ó wúlò fún gbogbo àwọn tí pé ó wúlò fún náà ànábì ó ti ṣàlàyé rẹ̀ fún wa kọ́ ntí máa jẹ́ kí wọn ó lè ṣèpẹ̀ yàn gbẹ̀ngbẹ̀nu àhàdìtú ṣàfà àmọ́ àwọn kan bẹ látàǹfààrù ha kò sí kò sí pẹ̀kan o wàlá hom yomi kò sì sí ìrànlọ́wọ́ kan yá bọ́bá lè báyìí àwọn kìnnìkan là máa ké sí kò sí ké sẹ́nìkan o yàfẹ́ rọlmárù ó min àfi wà ó mèhí. وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه olúwa ní ti kówó tó gbé lẹ́rù jọ̀hún kò ní rójú tẹnìkan ọmọ ò ní rójú tìyá ìyá ò ní rójú tọmọ ọkọ ò ní rójú tìyàwó. olúwa tí ọba tí èé jẹ́ kọ́ báyàn lógìgì látàyé ní ti ń ké fẹ́mi rẹ̀ pé wọ́n tẹ́kú yẹ̀wò máa ẹbẹ̀rù jọ́nà o ẹ má wàá pé a a sì mọ ọlọ́run òbí fún wa tẹ́lẹ̀ òun ni ògbóró kìlọ̀ báyìí fi ń wá wọn kọ́ mọ́sá kàwá fún àwọn tí ó gbọ́rú kìlọ̀ báyìí tí ó wà ní takowa kò sí ní tí èèyàn fi bọ́ náà lọ́lọ́run tí wọ́n wà takù náà ni bẹ̀rù ọlọ́run náà ni àwọn àlùfáà sì ní kí ni jẹ́ bẹ̀rù ọlọ́run òun ni kọ́ ọmọ odi bígbà téèyàn mọ fẹ́ǹsì àbọ̀ ọmọ wọ́ọ̀lù láàrin ìwà àtẹ̀sẹ̀ ọ̀tán tí wọn náà rí pẹ́sẹ̀ ní ọwá kírẹ́ẹ̀tì artificial òdìgbé ìní débẹ̀ tí ó sì ní jẹ́ débẹ̀ ní èyí tó bá yọ gbójú rẹ̀ gbé èyí tó bá yọ di etí rẹ̀ ó èyí tí ọba yẹ kó dìde bí wọ́n ti ń sọ ó dìde ní ti ń jẹ́ takwánu o àwọn àlùfáà ní òun ni kéèyàn ó kírẹ́ẹ̀tì bàríà láàrin òun àti kíni àtẹ̀sẹ̀ torí kò sí bó ṣe máa rìn ẹ̀sẹ̀ tó ní í fẹ́ bọ́ba yìí pé ibi bàrí àti ẹ lọ̀rẹ́ ọjà dáhùn ọ̀rẹ́ ń ọ̀rẹ́ tí ó kó báyàn tá a jọ ṣe mọ́ o kò rí òsùn kò rí òsùn níjọ́ tó bá ń lọ sàárè kò ní sùn àbáyá kan máa tara wa kò rí òsùn rẹ̀ ní ṣé níjọ́ tí ẹnìkan bá kú nù wọn kò ní sùn mọ́ yóò hàn run pẹ̀lú òpin ẹ̀ bó tilẹ̀ wọ́n fẹ́ràn rẹ tó òpin ẹ̀ ọ̀sẹ̀ kan oṣù kan kọ́ra àwọn ọ̀ràn létí pé ọ̀rẹ́ rẹ̀ ah, àwọn ah, ti gbàgbé <laughs> ah, bí láìfù ń kọ̀ntínú ni. torí náà ogun tí èèyàn bá mọ̀ pé òun yóò máa mú un má ní takuwa tí máa láyàn lálùkìyàmọ̀ yìí àwọn àlùfáà ní wá ní tí ó gbé kalẹ̀ as a barrier tí ó kọ̀ díwọ̀ rẹ̀ pé máa lọ tiẹ̀ kí n máa lọ ètè mi má kó bá mi ti ń jẹ́ takuwa nù kéèyàn máa òjì láàrin wa àti kíni àtẹ̀sẹ̀ gbogbo rẹ̀ ẹ̀sẹ̀ ètò òfojú wo ọba pé kò díjú rẹ èèyàn lè díjú o ọba pé kò wulẹ̀ má lọ ọbẹ̀ rárá ni má lọ ọbẹ̀ má fẹsẹ̀ rẹ rìn lọ ọbẹ̀ torí pé anabi sọ̀rọ̀ sọ́làm ní gbogbo ẹni tí ń bá ń rìn haúlà lẹ́yìnmá yóò ṣekú ọba ti ń pẹ́ lẹ́gbẹ̀ẹ́ gẹ́ ẹsẹ̀ òní mọ́gbà tó kónú ẹ̀ èyí tó dáa jù ni pé wọn ò lè súnmọ́ bẹ́ẹ̀ bàbá ti fẹ́ súnmọ́ bẹ́ẹ̀ sáré wa tí ó lé ọ. wọ́tẹ́kù yawman la tajzi nafsun an nafsin shay'a wàlá yuqbalu minha adilun wàlá tanfa'uha wàlá hum yunsorun. olúwa ni kò ní sẹ́ nìkan rẹ̀ nìkan lọ́wọ́ o níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama wá ìdèbìtálà. wọ́n ní kí n bàbá ńlá wa anabi ibrahim abul anbiya aleyhi salatu wa salam olúwa tún fẹ́ fi ìtàn gbèsè ayé rẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ olúwa ní ń tọ́yẹ kẹ́ mọ̀ nípa bàbá ńlá yín bàbá ńlá wa anabi ibrahim aleyhi salatu wa salam ìzèbèkálà àsọlọ́ máa dá àwọn tó fẹ́ náà wò ọlọ́run la dá ibrahim wo a fún un àwọn ẹlòmíín wò pé a ah, kí nǹkan báyìí ó tún kàn wá ní kí ta ni nínú àwọn ulul azmi minar rusul nínú àwọn ọ̀gá àwọn òjíṣẹ́ ọlọ́run márùn tọ́lọ̀ ń dáyàn òun ànábì ibrahim ànábì ọlọ́run tó tún bí ànábì ọlọ́run síbẹ̀ náà olùwà ni a ní kọ́ọ̀f láti test ibrahim wà ìdìbò tálá ibrahim ọ̀bùbù rántí o nígbà tó lu wa ọba ibrahim ó ṣe ìdánwò fún ìbìtálá ibrahim olùwàlà àdá ibrahim wò. bọ́ọ̀tì ẹ̀ mọ gbogbo ẹ̀ ju pé èèyàn ò bímọ ó sì padà bí kan ní ogbó ara náà ọlọ́sìn tó ní ó pa ó sì lóun gbà ṣe àdánwò kéyìn olùwà níbẹ̀ la ṣe ìdánwò fún ibrahim yàtọ̀ fún yìí ń tẹ́ ti mọ̀ ọ́n a bí kẹlìmọ́ọ̀tì bí a sì dáwò kan fún pẹ̀lú àwọn some few words tí ó pọ̀ bóyá yọ paasi bóyá kò ní paasi ìdìbìtálá ibrahim ọ̀bùhù bí kàlímà tí ń ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àfọwọ́ ní tẹ̀síìrù kí làwọn kàlímà tù yìí àmọ́ tí a ti rí ẹ̀rí kan gbámú pẹ̀lú kùránì àbí súnà kò ní ìdíkàwulẹ̀ máa dààmú ara wa ó tó wa ká mọ̀ pé bí kẹlẹ̀ máa ti ń olúwa ní pẹ̀lú kíni pẹ̀lú àwọn gbólóhùn kan láti dán wò nínú táwọn àlùfáà kan wí ni pé ń bẹ nínú rẹ̀ ní ìtànẹ́bí pè ní àlùfẹ́tọ̀rà àwọn tí èèyàn máa ṣe tí nature máa pé ọ necessitate ẹ̀ ara ẹ̀ ní ká dábẹ́ wọn tó lọ́n fi dá anabi ibrahim wò anabi ibrahim wọn lọ dábẹ́ wàhùwà ibnu samanina sana. وهو ibùnú ثمانين سنة أما ọgọ́rin ọdún 80 years lọ́nà tó النبي إبراهيم ibrahim láṣẹ pé abẹ́ rẹ o ntí ọmọ kó eré síbẹ̀ ń mú kó mẹ́ àgbàlagbà ó sì gbà kọ́ ibi bìtálà ibrahim rọ̀bù bìkẹ́lì màtí lórí eléyìí nígbà tá a ti mẹ́nu ba ọ̀rọ̀ fìtánù yìí ká kìlọ̀ fúnra wa gbogbo ń ta sọ́njò ní ọ̀làjú ìwé tí ọba kó bá yàn kẹ́yìn ó tètè gbé kalẹ̀ ẹ̀rọ àdánwò tí ó wà láyé lónìí tó pé ní gbogbo ń tẹ́ èbó bá ti ní ọ̀dà ní ọ̀dà èyí táwa náà sì ń rí báyìí pé ọ̀dà ńgbè èbó ò ti ní kọ̀dà ọ̀dà ìgbésí ayé tá à ń gbénu. ńgbè bó ti ní mutilation ni kí wọ́n máa dábẹ́ fọ́mọ obìnrin kọ́dọ̀pọ̀lọpọ̀ lu ayé ti sọ ọ́ di crime nísìn wọ́n bá rí déèyàn dábẹ́ fún ọmọbìnrin nísìn wọ́n lè fọlọ́pàá mú. ńgbè pé èbó ló wí bẹ́ẹ̀ èbó ní mutilation ni ntí ọ̀yẹ́ wọn ó gé kó lára ni wọ́n ń ṣe kínní ni wọ́n ń gé. àwọn èbó yìí náà èèyàn lè wá ó lè wá ó lè gbé imú rẹ̀ lọ hospital pé imú yìí ga jù wọn rẹ̀ kù wọn ò mutilate ẹ̀ òdodo ni ó lè gbé ọyàn rẹ̀ lọ pé ọyàn yìí ti pọ̀ jù wọn <laughs> ò gé mbẹ́ wọn ò mutilate kò sí ní tí wọn ò lè ṣe ó lè pé wọn yọ arọ́ṣìn ní ti ń jẹ́ àpò òbí ilé ọmọ obìnrin mi ni wọn ò ní di wọn tún máa ṣe háìbọ̀ kan tún máa ṣe ìdígbẹ́ wọ́n sì ń yọ ọ́ <laughs> wọn ò mutilate àbí àmọ́ èyí tí ọlọ́run àtàdẹ́bí faramọ́ à mutilation lèyí o àwa náà sì ń gbà gbígbà téèyàn ń gbàgbé mú eh, yes ọmọ mùsùlùmí náà ọmọ wa fèbó gbogbo téèyàn bá kọ́ lẹ́kọ̀ọ́ mọ́kọ ìjọ́bọ̀ lálìkìyàmọ̀ jẹ́ òun ni mo sọ ń bì kan jó ní mo ní democracy democracy problem democracy náà nù kìí ṣe pé ṣẹ̀rí àtakò pé wọ́n wí tiẹ̀ kémi náà wí ọba ìpè ní ti ń jẹ́ democracy mu àmọ́ democracy ni pé kò sáàyè tọ́lọ́hún nítawọ̀ èèyàn bá fẹ́ ni. government of the people by the people for the people kò sí kínni kò sáàyè pé báwọn people bá fẹ́ o àwa àbí ọlọ́run tọ́lọ́hún fẹ́ kò sí yín nù democracy báwọn pípò bá láwọn ọ̀fẹ́ rùn mọ́ ọ̀fẹ́ mọ́ náà nù ẹ̀sìn gbọ́dọ̀ kí má nígbà láwọn ọ̀fẹ́ kí obìnrin ọmọ ẹ lo ìjábùn ọ̀fẹ́ náà nù kọ́dà bọ́lọ́ bá lóun fẹ́ òun democracy ò fi lè wọlé nù Islam. gbogbo ohun tí wọ́n wá ń gbé fún wa wọ̀nyí káwọ̀ ọmọ wò pé ní a bàbá tẹ kàwé táwa náà lajú àwọ̀ padà síbi pé èwo ni ò ní ba yẹ́wùmọ̀ látàjì sí nafsun ànafsin ṣe á jẹ́ o àwa mọ̀ péjọ́ kan ń bẹ látàjì sí nafsun ànafsin ṣe à wọn ò gbé bàbá ẹni náà dáa tí ń wí mutilation yà ń kọ́ wá dìfẹ́ǹdì èèyàn lálùkìyà mọ̀ pé àwa láwí fún wọn kò tó bẹ́ẹ̀ kẹ́yìn ó tètè máa padà ẹ sì rí i pé adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ rọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kàwé jà àwọn tí wọ́n ń wíwì kú yìí lọ táyé tí wọ́n da àwọn òsì bá kẹ́ni ọ̀bà kìámà jẹ́ ìyẹn ni ó yẹ ká máa kọ́ṣà ara wa pàtàkì jùlọ ní common sense gẹ́gẹ́ bí mo ti wí fún yín èyí ṣe tó gbòòyí tẹ́ ìbò bá ti ní ọ̀dà ní ọ̀dà <laughs> ẹ́. ẹ wo gba wọn ti táwọn yẹn ti ń mọ ògógóró <laughs> tọ́lọ̀ ti ní ògógóró ọ̀dà gbogbo kúlù máa ká mára làákìlà ẹ́ ńgbè bó ṣẹ̀ṣẹ̀ wá ní metanol àbí kinní kan ní ń pa àwọn èèyàn nísìnyí ìjọba bá ní ògógóró <laughs> èèyàn gbọ́dọ̀ mọ ògógóró mọ́ nàìjíríà nísìnyí o <laughs> nígbà tí ń yíwọ́ àmọ́ ká gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ọlọ́run ṣe lè pé kéèyàn mọ́ mọ̀ ògógóró ti ń gbádùn ẹ̀ ìdí wọn wí nù pé à nígbà tí ó pé ń gbádùn ẹ̀. gbogbo obìnrin tá a bá ti ń là ń ṣètò ayé wa tí ò sí àlàfo pé ẹja padà lọ wo sọlọ́ǹfẹ̀ kò sí ní tó burú ń bi ká ṣètò ayé wa lọ́nà tá a bá rí i pé yọ ọ̀rọ̀ wa lọ́rùn kò sí ní tó burú ń àmọ́ gbọ́dọ̀ débi pé àkùnlá kí lọ́lọ́run kí ni ọ̀fẹ́. torí náà ọ̀rọ̀ lórí khitan ní a bá bí wọ́n ọmọ mùsùlùmí kí ni position ìsìláàmù lórí abẹ́ dídá position ìsìláàmù lórí abẹ́ dídá ni pé wájibun alazokor dandan ni fún gbogbo ọkùnrin wàmàkàrọ́mẹ́tún lè nìsà ntí yóò sì lápọ̀nlé ni àmọ́ kò dépò dandan fún gbogbo ọmọ obìnrin kò síbi ìṣẹ̀rí àti pé haramu ni kéèyàn dábẹ́ ògbẹ́ni ọba wa gbófin dé pé haramu ni ń dọ́rọ̀ padà sọ́lọ́wọ́n àtànẹ́bí lẹ́nu sọlọ́lá ọ̀sọ̀lọ́ àmọ́ kìí ṣe dáadáa. torí pé ẹ̀rí tí ò rújú ni lójú ayé anẹ́gbà muhammed sọlọ́lá ọ̀sọ̀lọ́ hadithi umar àtiyá umar àtiyá ní àwọn bá bẹ́ẹ̀ obìnrin kan bẹ tí ń máa dábẹ́ fáwọn ọmọbìnrin lójú ayé anẹ́bí sọlọ́lá ọ̀sọ̀lọ́ anẹ́bí sì rí kò pé ní ti ń ṣe ọ̀dá àmẹ́nu tá nẹ́bí kọ̀ fún ni pé látàníhàkì látàníhàkì ntọ́ ìmúkú lójú ara ọmọbìnrin díẹ̀ báyìí ni ẹ mẹ́jọ pọ̀ nítorí pé ànẹ́bí kò sí tìjú nínú ọ̀rọ̀ kásálàyé ẹ̀sìn pé irú nǹkan yìí yóò wu àwọn ọkọ wọn ó sì wúlò fáwọn náà ní gbogbo àwọn tí máa ń ṣẹ̀sìn gbọ́ náà ti ń gé ní tí ọ̀yẹ́ wọn ó gé náà ká ké sáwọn náà ìjọba lè rẹguléètì ẹ̀ àmọ́ kì í ṣe pé ká má kù ńlá kí lọ́lọ́run fẹ́ ga àwọ̀ sáfẹ́ ni ọmọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ wà mí yíyan torí náà position islam ní o dandan ni ọkùnrin ọ̀dà bẹ́ẹ̀ bí ọba jẹ́ dandan ọlọ́run ní pé ká nàbí obìnrin ọ̀dà bẹ́ẹ̀ lọ́mọ ọmọ etí kí ló kù mọ́ torí pé ẹ̀gbin òun lẹ́gbin ná tọkùnrin nìkíni ọlẹ́gbin ná obìnrin ọ̀dà kìí ṣe dandan ẹnìkan ọ̀gbọ́dọ̀ ọlọ́run ọ̀gbọ́dọ̀ wá pé kọ̀ láìsí kẹ́nìkan pọ̀ láìsí ibi tí problem wà ní à ń pè kíní kan ní mubah kí là ń pè ní mubah òun ni pé mo yọ̀ǹda bẹ́ẹ̀ bá fẹ́ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ bá sì fẹ́ mọ̀kẹ́nìkan wá gbófin kalẹ̀ pé ẹ̀ gbọ́dọ̀ ṣe ọ̀tàkọ́lọ́n ẹ̀já àwọn èèyàn free ìyẹn láàfin máa máa la gbogbo bí a bá ti ń sòfin ilé ìgbìmọ̀ asòfin abẹ́lé ni àbí tàbújá gbogbo òfin tí ọba ti fà á la pé kí lẹ́sìn wí gbogbo ẹni ọba lọ́wọ́ sí i ọ̀rọ̀jọ́ o lọ́dọ̀ ọlọ́run bí ọ o ẹ̀hẹ́n of the people ni wọ́n bá débẹ̀ <laughs> èmi fẹ́ èmi ọ̀fẹ́ kọ̀ọ̀kan torí náà àwọn ọ̀rọ̀ gbogbo ẹni tí ó bá wà ń bẹ́ẹ̀ tí ọ̀fẹ́ ba yẹ́wò mà látàjì sí nafsun ànàfsì ń ṣe àjẹ́ à ń rèpíìtì ẹ̀ ọlọ́run ò pé a má ṣètò ayé wa lọ́nà tó tọrọ wa lọ́rùn òun la sọ lánàá òun àwọn àdájọ́ kan bẹ kí ni ọmọ dìtámì rẹ̀ custom usage ìlú kọ̀ọ̀kan ṣẹ̀rí àfàyè gbà bẹ́ẹ̀ tí ń ṣe ní nàìjíríà tí wọ́n ń ṣe ní ilẹ̀ lárúbá bẹ́ẹ̀ kí wọ́n ń ṣe ní àmọ́ àwọn kankan ń bẹ tọ́lọ̀ ní àtìlẹ̀ lárúbá àti ìlú èbó àtìlẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ mi ti fẹ́ kẹ́ ẹ di ayé ni ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn yàn. kò sáfà kan tí ó wí nísìnyí pé èyí ṣe tẹ̀yìn kun traffic light yín ní pupa tẹ̀tún kù kan green tẹ̀kùn kan yellow sẹ́mọ̀ pé púpọ̀ ọ̀dá ni kò sáfà kan tí ó wí yìí. bẹ̀rẹ̀ bá sì ní dúdú lẹ́yìn ó gbogbo jí àti gbọ́ yí bẹ́ẹ̀ náà dúdú dúónù ipò yìí ọ̀gbọ́dọ̀ sáré ju báyìí lọ́wọ́ bá wa mọ́tò ọlọ́run kò ní wá la, pé ẹsẹ̀ fẹ́ máa wá nẹ́sù tó ní gbọdọ̀ ọlọ́run ti ní kéèyàn máa sáré ju báyìí lọ. islam ò lé tó bá wọn. àmọ́ ọlọ́run tó fún wa ní gbogbo àyè yìí káwá kọjá àlàdé bí ẹnu bá díẹ̀ tó ní èmi ò ní gbà o kẹ débì káwá pé ń sọ tiẹ̀ nù. torí pé bàbá wò ó mélòó ni tọ́lọ̀ ní a mọ̀ sí compared to nítorí àṣẹ ntọ́gbà wa láyé ká ṣe lọ́pọ̀ jù bọ́ọ̀ bá rántí gbogbo rẹ̀ ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ kí lọ́lọ́run wí fà bá baba ńlá wa àti ìyá ńlá wa ẹ́ ẹ máa jẹ gbogbo rẹ̀ wà látàkọ̀rọ̀ bú àdì igi kan nínú ọgbà ńláńlá ẹ má débi igi kan bọ́rọ̀ haramu ọlọ́run torí nù à ọba parọ́ ní ọmọ pé ah wọ́n tún lélẹ́yọ̀ ọ̀dà wọ́n tún lélẹ́yọ̀ ọ̀dà jókòó ọ̀ka ntọ́lọ̀ ní ọ̀dà àti ntọ́yọ̀ ọ̀dà pé ẹ máa jẹ mú láti rí oúnjẹ. gbogbo in every case ntọ́lọ̀ ní amadébẹ̀ kéré sí ntọ́yọ̀ ọ̀dà fún wàká débẹ̀ àṣejù ní ìkọjá àlà ní fọ́ọ̀mù ànábì ádámà káwá bá gbà láàyè yìí débi pé èyí tó ọtí ẹ̀ ní amadébẹ̀ ọ̀gán wáì àwa fẹ́ débẹ̀ ntọ́pọ̀lọpọ̀ ń ṣe ní ntàǹpẹ̀ ní democracy lónìí làwọn àfáàfin ní ọ̀dà tí ọba ti fààyè tọlọ́hún lẹ̀ pé a fi àwọn ìlú míì ṣe ń bẹ àwọn náà ń ṣe ètò òlú àmọ́ kọ́dà yóò ti wà nínú òfin tí wọ́n pé tọ́ gbogbo òfin tó bá ti forí lu kí lọ́lọ́run wí kí lànàbí wí òfin wọn ó gbélẹ̀ ní gbogbo ẹni ó lè wò ó ṣe ẹ lọ wo nù tí wọ́n ń pè ní àwa ń pè constitution but kì í ṣe constitution saudi saudi ò ní constitution saudi ní tí wọ́n ń pè ní the basic law of governance and anivomul asasi lilṣokun the first article ń bẹ̀nu pé alukur'anu wa sunna àwọn ni wọ́n máa dájọ́ lórí gbogbo òfin a máa sòfin o àmọ́jọ́ tẹ́nìkan bá lè púrúfù pé òfin yìí takò àyà báyìí àbọ̀ takò hadithi báyìí automatically òfin will become null and void kò wúlò mọ́ ni. èyí táwọn wí ni pé ìtọ́ba tako constitution táwọn hun constitution ẹgbọ́n máa nẹ́bí adama bíi tiwa náà ni. gbogbo ẹni tí ọba wà ń bẹ́ẹ̀ ọdún mẹ́rin ọdún mẹ́jọ tó fi gbádùn rẹ̀ má dáràn tí ó kó báàlì kìámọ̀ rẹ o. at least jẹ́ wọn ó rí ìwọ̀ pé a sì rí ẹ̀rẹ́ ra wọn kọ̀ọ̀kan náà nú wọn kọ́dà làbújá irú àwọn former governor zamfara àwọn ègbà kọ́dà bá ti di pé ah, ẹ̀fẹ̀ lè kó bá sẹ̀rí ògbélé àwọn ó dìde tó hàn bó ṣe yẹ kọ́ ọmọ mùsùlùmí ó rí nù àmọ́ ọmọ mùsùlùmí tó bá ti gba débi pé ẹ̀yà ṣe gbogbo ẹ̀ gbogbo nǹkan lẹ́mọ̀ fẹ̀sìn dá sí ni <laughs> gbogbo nǹkan lẹ́mọ̀ mẹ́sìn wọ̀ ni torí ti ń jáde lẹ́nu àwọn tiwa lọ́pọ̀lọpọ̀ gbanú ẹ̀ẹ́dẹ́ o ẹ̀ẹ́dẹ́ o <laughs> ẹ̀ẹ́dùn fẹ́sìn ìbò eléyìí náà àwọn ọ̀rẹ́ sì ń yọ kó ń gbèsè ayé wa tẹ́lẹ̀ that's the truth mùsùlùmí ò gbọ́dọ̀ rí kíni ò gbọ́dọ̀ rẹ́ sì ń yọ kó ń gbèsè ayé rẹ̀ torí náà wà ìdè bìtálà ibrahim ọ̀bàrú bìkàlìmá tí ń fa àtàmàhùn olùwàwá ni anabi ibrahim gbogbo ń tá fi ṣèdánwò fún yìí àtàmàhùn gbogbo ẹ̀ lọ́ àtàmàhùnà ọ̀páàsì gbogbo ẹ̀. lẹ́yìn táwọn nẹ́bí ibrahim wá páàsì ńkọ́ kọ́ọ́là ní ìjà ayélujára náà sí i. àṣebíyàn bá páàsì káàrí wọ́ọ̀dù ẹ̀kọ́ láìfi. bàbá ṣe náwó fún yàn tó yege káwá pé gbà nǹkan báyìí. olúwalá nẹ́bí ibrahim àṣẹ̀dáwò fún fa àtàmàhùnà ó pé gbogbo ẹ̀ ọ̀páàṣẹ nígbà wọn la wá pé ìníjà ayélujára náà sí i báyìí mọ̀ sọ́dọ̀ ga lẹ́yìn ìgbà tó ṣe kíni lẹ́yìn ìgbà tó pass kò burú. but fíkìrì mi ta mú bí yìí ni pé àṣekéyìn ó tó jẹ ìmáàmù níta ń pè ní ìmáàmù nínú kùránì àti súnà nǹkan méjì ni o ìmáàmàtú ọgbọmọ àwòkúbọrọ wà ìmáàmàtú sọgbọrọ ìmáàmù ńlá àti ìmáàmù kékeré ìmáàmù nínú sẹ̀ríà kọ́dọ̀ lè túnmọ̀ olórí orílẹ̀-èdè ìmáàmátún ọ̀gbìmọ̀ ìmáàmátù ṣúgbọ́rọ̀ ònìmáàmù ọ̀ràn ní masalasi gbogbo máàmù téèyàn bá wá jẹ kí wọ́n sọ fún ọ pé ah, a ẹ̀dá kan aláwọn abẹ́rẹ́ tá a bì í kéèyàn wá ká gidi bolẹ̀ kí lọ fẹ́ fi gbígbọ́ lọ fẹ́ gbé wọ̀ kọ́lọ̀hún ó tó pé ìnẹ́jà ìlú kalẹ̀ náà sì ìmáàmá ó ní èbìtálá ibrahim rọ̀bù yẹ̀ẹ́dẹ́ máa kankan àwa lẹ́yìn tí wọ́n bá rí i pé ó tọ́ bẹ́ẹ̀ já ẹ̀rákùn ẹ̀yìn tẹ́ ń wá kínní ìta rí pẹ́ tọ́ sí ẹ̀tọ́ méjì mẹ́ta á ṣe àmọ́ àwọn tí ó ṣe tẹ́sì náà ká bá bẹ́rẹ̀ wí ká bẹ́rẹ̀ wí kò gbọ́dọ̀ já àwọn tí a máa kọ́mítì àbí kan tó ọmọ nǹkan kan kéwò ee àwa la tẹ́sì ẹ̀yìn ìmọ̀ọ́mù torí àná tá a fi ń kọjá là pọ̀ ah, bọ̀tí á ẹ bá wa pè àwọn àfa báyìí àwọn ìmọ̀ọ́mù wa yìí inú ìlú tí mo mọ̀ tí wọ́n ti máa ṣe é lè kó kọ́dà wọ́n ti invite mi náà rí wọ́n ti invite àwọn dr asarawu dr sharafu rí tẹ́mi wọ́n pàdé kéèké la wá ṣe àyàn pé ẹ bá tẹ̀sí àwọn ìmọ̀mù wàlá o ìmọ̀mù náà sì gbọ́dọ̀ bínú bó ló ṣe bínú olúwa ní wàyí débi tàlá ibrahim rọ́bùhù bìkálì máa ti ń fa àtàmà kọ́là ẹni jà ìlú sí ìmáàmà torí ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ lónìí kìrìdẹ́ńtì àdéhùn bí jẹ ìmáàmù ni pé bàbá rẹ̀ lọ́jẹ́ síbẹ̀ lọ́lọ́ntò wàláì kò tó bẹ́ẹ̀ ànábì gbé criteria kalẹ̀ yà ọmọ náà sọ àkọ́rọ́ ohun lè kìtà àbìlà ní wọ́n bá ṣe déédé ń bí okùn kan báyìí ní wọ́n bá ṣe déédé bí okùn kan báyìí àwọn ìwádìí gbogbo èyí wọn tí wọ́n máa jẹ́ ńlẹ́yìn ni islam ò tó kalẹ̀ bẹ́ẹ̀ o torí náà lọ́nà méjèèjì ẹni tí wọ́n bá ní ẹ̀dákun àwa àwọn àfa tẹ́mi wo fi balẹ̀ wọn ó ṣèdán àmọ́ gbọ́dọ̀ dáwọn àfa ìsìnkẹ́yìn kọ́mítì kan lẹ́wàá jókòó ìkọjá àlànà lọ́dọ̀ tìyín náà àbí ṣe èèyàn lè lọ kọ́mọ́ kàwé nísìnyí kó ló ṣèdánwò fẹ́ ni ọ́ kàwé èsì tẹ́ lọ́kù lọ lọ kéwú kẹ̀kẹ́ àfa nísìnyí pé wàá bá wa tẹ́sì pòfẹ́sọ̀ yìí ṣé wọ́n dẹ̀ wò <laughs> tẹ lọ pé àfáà kìíní wa bàbá àtẹ̀sí àwọn pòfẹ́sọ̀ ìbáyà wọn máa tí wọ́n wí bá àwọn ọmọ ẹ̀ ní dẹ̀ wò yóò ṣe wá jẹ́ pé ẹnìkan pé tí a máa ń kọmití òun ní wàá jòkó pé imam kí ni is wrong kódà àmọ́ àwọn ìmọ̀ọ́mù náà ìmọ̀jára náà wàá gbéra wọn gbogbo ẹ̀mí lẹ́ẹ̀mọ̀ ṣèdánwò fún wọn ṣe olúwa láàdán ànàbí ìgbọ̀ páàsì láwá ní ẹni jà ìlú kàjìdá sí ìmáàmà insha allahu ta'ala ka continue bi lala hadha wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in